ọlọ́run ọba. ìbà ló yẹ ká ṣe ká tó wọlé ìbà ló yẹ ká ṣe sélédùmarè ọba tó dá wa tó mọ wa tó mọ̀ wá ọlọ́run tó ní ká tún wà tó fún wa nímọ̀ tá a fi mọ̀ra wa o. síwájú aláàfin ọ̀rọ̀ jọ bí ewé àrẹ̀mọ ni. ọlọ́run ọba tó dá ènìyàn láwòrán ara rẹ̀ tó ní ká mọ̀ mí tó ní ká mọ̀ mí tó ní ká mọ̀ mí sí wa nísẹ́yìn ọba àwọn ọba tó fún wa ní èémí ìyè. ìyọ̀nà bá mi ààrẹ wọn máa ti díbòbìnrin jà. ọlọ́run tó pa wá mọ́ tó pa wá mọ́ tó tún ní ká wà láyé ká wà láàyè kì í ṣe tówó kì í ṣe tèèyàn tá a mọ̀ kì í ṣe tọpọlọ tá a ní lọ́lọ́run fi dáàbò rẹ̀ bò wá ìyìn ló yẹ fún sátì ọba òkè àdìsá máa fi ìwé rọ orin mi. ọ̀pọ̀ ìjì ló ti jà ọ̀pọ̀ ènìyàn ló ti bá jì lọ ọ̀pọ̀ ènìyàn ló ti bá ṣẹlẹ̀ lọ ìyìn ló yẹ wá ògo ni fún ọlọ́run ọba mo kí yín káàbọ̀ sórí ètò lónìí sórí ẹ̀kọ́ tòní èmi náà ni akọ́mọlédè olúwagbémiga ọmọ babayẹmi tí mò ń kọ́ wa ní èdè àti àṣà yorùbá ẹ káàbọ̀. àṣà wa ṣá ni o àṣà wa ṣá ni àṣà wa àṣà wa ṣá ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ kú ti mọ̀ pé èmi yóò máa lọ́gun wípé àṣà wa ni kò sóhun tá a lè fàṣà wa wé èdè wa ni kò sóhun tá a lè fi rọ́pò èdè wa èdè elédè kò lè dàbí èdè wa láéláé. orin kàkà tó fi ya gbọ́ bẹ́ẹ̀. àṣà wa èdè wa tá a ti mọ̀ wá mọ́ kò tún yẹ ká tà á ká fi gba páńdà torí ẹ̀ la ṣe máa ń pàdé lórí ìkànnì yìí láti kọ́ nípa èdè àṣà àti ohun ìran Yorùbá. ọwọ́ Kì í ṣe iṣẹ́ èmi nìkan láti gbé àṣà lárugẹ, ara rẹ̀ ni iṣẹ́ tiyín pàápàá wà. Olúkúlùkù wa ló ní ipa tí yóò kó nínú àgbéga àṣà rẹ̀. A ti kọ́ nípa ìró álífábẹ́ẹ̀tì, a ti kọ́ nípa fáwẹ́ẹ̀lì, a ti kọ́ nípa kọ́nsọ́náǹtì, a ti kọ́ nípa bí a ti ń po ìró pọ̀ láti ṣẹ̀dá ọ̀rọ̀. A ti kọ́ nípa bí a ti ń fàmì sórí ọ̀rọ̀, a ti kọ́ nípa àwọn ìró ohùn. Lónìí, a ó tẹ̀síwájú nípa ṣíṣe àgbéyẹ̀wò ìtumọ̀ tàbí orúkọ tí à ń pe àwọn ẹranko ní èdè Gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. Oríkì-ilẹ̀ Ìwọ ti rí oríṣiríṣi ẹran. <laughs> bóyá lórí amóhùnmáwòrán àbó tiẹ̀ ti bá kan pàdé nínú wọn ṣùgbọ́n tí o mọ irúfẹ́ orúkọ tí o pè wọ́n ní èdè Yorùbá ìbá dára kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ní àkókò yìí nítorí pé ìwọ gangan ni ẹ̀kọ́ yìí wà fún. nínú àṣà èso kò sí ohun tí à ń pe orúkọ ẹranko ní èdè Gẹ̀ẹ́sì tí kò ní orúkọ tirẹ̀ ní èdè abínibí wa tí í ṣe èdè Yorùbá. nítorí àkókò wa láì dé ènà pẹnu ó ní ẹranko kan tí àwọn òyìnbó tàbí àwọn elédè gẹ̀ẹ́sì onífìtìfínrìn wọ́n ń pè ní fox ní èdè Yorùbá kọ̀lọ̀kọ̀lọ̀ ó ní à ń pè fox kọ̀lọ̀kọ̀lọ̀ ó ní ìran yorùbá ń pe ẹranko tí wọ́n ń pè ní fox ọ̀bọ ní ìran yorùbá ń pe ẹranko tí wọ́n ń pè ní monkey ọ̀bọ ó ní à ń pe monkey. ẹranko tí wọ́n ń pè ní donkey mm, ẹranko tí wọ́n ń pè ní donkey ó ní yorùbá ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́. Kẹ́tẹ́kẹ́tẹ́ òun ni ìran Yorùbá ń pe dọ́ńkì. Ohun tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní búfálò ni Yorùbá ń pè ní ẹfọ̀n. Búfálò ni Yorùbá ń pè ní ẹfọ̀n. Ohun tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní camel ni Yorùbá ń pè ní ràkúnmí. Ohun tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní camel ni Yorùbá ń pè ní ràkúnmí. Ohun tí elédè Gẹ̀ẹ́sì ń pè pig ni Yorùbá ń pè ní ẹlẹ́dẹ̀. Ẹlẹ́dẹ̀ remido. Mo nígbàgbọ́ pé o mọ̀ wípé ohun tí ìran elédè Gẹ̀ẹ́sì ń pè ní snake ni Yorùbá ń pè ní ejò. Ohun tí wọ́n ń pè ní snake ni Yorùbá ń pè ní ejò. Tiwa ni Yorùbá lọ́jọ́ ayé gbogbo. Àṣà tẹ́ rí ni wúrí mi bí o ní tábà ṣe pé ká nọ́mbà Áfíríkà rẹ̀. Àṣà lọ́kọ́ ni bí a ṣe ń múra. Ohun tí elédè Gẹ̀ẹ́sì ń pè ní toad ni Yorùbá ń pè ní ọ̀pọ̀lọ́ (toad) ọ̀pọ̀lọ́. Frog ni àkèré (frog) àkèré. Horse ẹṣin (horse) ẹṣin. Ìnàkí ni Yorùbá ń pe baboon (ìnàkí) ni Yorùbá ń pe baboon. Ohun tí wọ́n ń pè ní chameleon lédè tiwọn làwa ń pè ní ọ̀gà, chameleon ni Yorùbá ń pè ní ọ̀gà. Kìnìún olólàájú ni Yorùbá ń pè lion, kìnìún ọ̀bẹ ẹranko ni Yorùbá ń pè ní ni Yorùbá ń pè lion èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè é kìnìún ní lion ní èdè Yorùbá ọ̀yà ní grasscutter grasscutter ní Yorùbá ń pè ní ọ̀yà ọ̀yà ní grasscutter ọ̀nì ó ní Yorùbá ń pè crocodile ọ̀nì òun ni Yorùbá ń pè crocodile nígbà tí a sì ń pè sheep ní àgùntàn àgùntàn ní ìran Yorùbá ń pè sheep. ọ̀nà ń kó lọ́jà lábàá tá a pè lásà àwa ní gbogbo bí. goat ni elédè gẹ̀ẹ́sì ń pè é ṣùgbọ́n ní ìran yorùbá ewúrẹ́ ò <laughs> ní àwa ń pè é a máa tilẹ̀ ń kọ orin kan gbà kan pé ewúrẹ́ jẹ́ ẹran ilé tó máa ń jìyà púpọ̀ nítorí àìgbọràn rẹ̀ ń yo ewúrẹ́ òun gan-an ni elédè gẹ̀ẹ́sì ń pè ní goat re mímí ewúrẹ́. ìjàpá ni ìran yorùbá ń pè tortoise èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè é tortoise lélédè gẹ̀ẹ́sì ń pè é ṣùgbọ́n lédè yorùbá ìjàpá òun là ń pè é. yorùbá sọ gbogbo ọmọ òdòdó wa mẹjì àgbà ṣàwà lárugẹ. bushrat ni wọ́n ń pè lédè gẹ̀ẹ́sì èkúté làwọn ń pè ní èdè yorùbá bushrat òun ni wọ́n ń pè lédè gẹ̀ẹ́sì èkúté ni àwa ń pè lédè yorùbá mouse ni àwa ń pè ní eku mouse là ń pè ní eku deer òun ni yorùbá ń pè ní àgbọ̀nrín deer òun ni yorùbá ń pè ní àgbọ̀nrín cat là ń pè ní olóńgbò cat ni olóńgbò hippopotamus ni yorùbá ń pè ní erinmilókun hippopotamus ni yorùbá ń pè ní erinmilókun. Wolf ni Yorùbá ń pe ìkookò. Wolf ni Yorùbá ń pè ní ìkookò. Ìkookò là ń pè ní èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n ti ń pè ní wolf. Ehoro ni ìran Yorùbá ń pe rabbit. Ehoro ni ìran Yorùbá ń pe rabbit. Ẹmọ́ òun ni hare. Ẹmọ́ òun ni Yorùbá ń pe, ah, hare. Erin ni Yorùbá ń pe elephant. Erin òun ni Yorùbá ń pe elephant. Ẹkùn ni ìran Yorùbá ń pe tiger. Ẹkùn ni ìran Yorùbá ń pe tiger. Antelope ni ìgalà. Antelope ni ìgalà. Aláǹgbá ni lizard. Ọ̀kẹ́rẹ́ ni squirrel. Ọ̀kẹ́rẹ́ òun ni ìran Yorùbá ń pe squirrel. Àgbò òun ni à ń pe ram. Àgbò òun ni Yorùbá ń pe ram. Ewú ni à ń pe rodent. Ewú òun ni à ń pe rodent. Àgùnfọn ni Yorùbá ń pe giraffe. Àgùnfọn ni à ń pe giraffe. Màálùú ni à ń pe cow. Elédè Gẹ̀ẹ́sì ń pè ní cow, Yorùbá ń pè ní màálùú. Akàn ni à ń pe crab. Akàn ni à ń pe crab ìmọ̀dò ni à ń pè wild boar ìmọ̀dò ni yorùbá ń pè wild boar ìgbín ni à ń pè snail nígbà tí a sì ń pè wall gecko ní ọmọlé wall gecko ni yorùbá ń pè ní ọmọlé. Àwọn orúkọ díẹ̀ nínú àwọn ẹranko tí èdè Yorùbá ń pe ẹranko kọ̀ọ̀kan ni a ti ṣàgbéyẹ̀wò tán yìí. Oríṣiríṣi àti wípé ẹranko tilẹ̀ pọ̀ ju èyí tá yìí lọ ṣùgbọ́n díẹ̀ la lè mú wá fún wa nítorí àkókò wa. Ẹ lè tún fọ́nrán yìí gbọ́ ní iye ìgbà tó bá wù yín láti lè mọ orúkọ àwọn ẹranko náà dunjúdunjú. Ẹ má ṣe gbàgbé, káàṣà wa má báa parun òun ni ètò yìí wà fún. Ẹ fi ṣọwọ́ sí gbogbo àwọn tí ẹ̀yin pàápàá fẹ́ kí àwọn náà mọ bí a ti ń pe orúkọ ẹranko kọ̀ọ̀kan ní èdè abínibí wọn. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni a máa pàdé láti sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe. Orúkọ mi ni Akọ́mọlédè Olúwagbémiga tí mo jẹ́ olùkọ́ olùkọ́ akọ́mọlédè akọ́mọláṣà agbáṣàga lámèyítọ́ aṣàgbéyẹ̀wò àṣà àti aṣàgbéga àṣà ni mò ń sọ fún yín wípé ẹ mọ́ gbé àṣà yín lárugẹ ẹ máa kọ́ nípa àṣà yín ní gbogbo ìgbà ó dìgbà o ká tún toríra ó di ọ̀sẹ̀ tó ń bọ̀.